أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله والصلاة والسلام على من بعثه الله رحمة للعالمين صلى الله عليه وعلى آله وأصحابه ومن تبعه بإحسان إلى يوم الدين والسلام عليكم ورحمة الله وبركاته أدوكم فون وبركاته ọba tí ó sọ wa di ìrọ̀lẹ́ ìtẹ̀síwájú nínú ìdánilẹ́kọ̀ọ́ tá ń ṣe nínú tíra umdatul ahkam ti afa abdulgani al-maqdisi ọlọ́ọba kí ó yọ́nú sí a ṣì wà lórí àlàyé lórí hadisi aisha nínú báàbí al-kusuf hadith ẹlẹ́kẹta lè tó jẹ́ pé ó ní ó kó àwọn ọ̀rọ̀ jù tó kó wọn jọ sínú ẹ̀ adúró lórí ọ̀rọ̀ anabi sallallahu alayhi wa sallam tó ní ah, inna inna inna shamsa wal qamara ayatani min ayati allah yukhawwifu allah bihima ibada ipe oòrùn àti òṣùpá tí wọ́n máa ń ṣe kùsùf aya ni nínú aya ọlọ́run ọba àmì ni nínú àmì ọlọ́run ọba ọlọ́run ọba máa fi dẹ́rù ba àwọn ẹrú rẹ̀ ni asàlẹ̀ lórí pé ọ̀rọ̀ ọlọ́run tó ní wa ka'ayyin min ayatin fis samawati wal ard yamurruna alayha wa hum anha mu'ridun mélòó mélòó ó ní àmì ọlọ́run tó wà ní sánmà àtìlẹ̀ táwọn èèyàn tó ń pàdé pẹ̀lú ẹ̀ àbí tí wọ́n rí àbí tí wọ́n rí nínú àwòrán àbí tí wọ́n ti gbọ́ sétí nù ròyìn wa hum anha mu'ridun ṣùgbọ́n àwọn èèyàn wọn ò bìkítà pẹ̀lú ẹ̀ kò jẹ́ ìbàlẹ́rù fún wọn mélòó mélòó nínú àwọn tó ń ṣẹlẹ̀ àwọn àásìr gẹ́gẹ́ bí àwọn ẹ̀fúùfù alágbára tornadoes léyìí tó lè wọlé tó lè gbé mọ́tò ńlá tí ó gbé sọnù àwọn zilzal náà wà ń bẹ earthquake àbí earthquake àwọn èyí tí òjì ilẹ̀ àbí nǹkan náà kan náà ń pè náà tí ilẹ̀ ó lanu tí gbogbo tí ń bẹ lórí ilẹ̀ tó ń kó sínú ẹ̀ wọ fàìdọ̀nàt bẹ́ẹ̀ náà ni àwọn flood omi tí ó wà rọ gbogbo lé lọ àtàwọn oríṣiríṣi àwọn àmì tí ọlọ́run ọba tó máa fi ń han àwọn ẹ̀dá àwọn epidemic bí irú àwọn àìsàn lóríṣiríṣi tí ó gbàlú tí ó máa pa àwọn èèyàn gbogbo irú àwọn eléyìí ayatullah wa junudi aya ọlọ́run ọba ni àwọn sójà ọlọ́run ọba ni gbogbo irú àwọn nǹkan báyìí ọmọ ogun ọlọ́run ọba ọlọ́run máa rán sí àwọn ẹrú ẹ̀ tudhakiru al-ghafilin léè tó máa rán ẹni tó ti sùn gbàgbé yọ̀ràn létí wa tundhiru zalimin èyí tí ó ṣe ìkìlọ̀ fún alábòsí wa tuqidhu al tí ó ta ẹni tó ń ṣègbéraga tí ó ta jí wa ya'tabiru biha àwọn onígbàgbọ́ àwọn ó ṣe àǹfààní pẹ̀lú ẹ̀ wa yarji'u biha al ẹni tó ń wà nínú ẹ̀ṣẹ̀ yóò fi kúrò níbi ẹ̀ṣẹ̀ rẹ̀ ìdí tọ́lọ̀ mọ̀ fi rán àwọn àmì yìí tọ́lọ̀ mọ̀ fi rán sí àwọn ẹ̀dá nìyẹn. fàyíyà vikro ìrántí ni lèmọ̀nkánà làwọn kọ́l fún gbogbo ẹni tó bá ní ọkàn ẹni tó bá ní ọkàn àti ronú yẹstẹ́wì fi dhalika man hadaraha wa man shahadaha wa man waqa'a fiha wa man naja gbogbo ń tà kásílẹ̀ kò sí yàtọ̀ nínú ẹni tí nǹkan náà tó bá àtẹni ọgbọ ipọ báyàn abẹni tó ti ẹrí ipe nǹkan yẹn ọba ọba yàn gbogbo wọn nǹkan kan náà ni wáàzí lọ́lọ́run ọba fi ń ṣe fún wọn wáàzí lọ́lọ́run ọba fi ń ṣe fún wọn ṣùgbọ́n mélòó nínú àwọn ayọ̀ ọlọ́run táwọn èèyàn máa ń rí tó pé wọ́n gbọ́n rí tí wọ́n ṣe bí tí wọ́n ò rí so wọ́n ní ọ̀rọ̀ anabisa asalam tó ní yukhawifu Allahu bihima ibada ọlọ́run ọba máa fi dẹ́rù bẹ̀rù ẹ̀ ni wọ́n ní kò sọ pé yuaqibu Allahu biha bihima ibada ọlọ́run ọba máa fi ìjìyà a máa fi ṣe ìjìyà fún ẹrú ẹ̀ nígbàtí ọlọ́run bá fi ń dẹ́rù bà wọ́n ni kìí ṣe ìjìyà ni ṣùgbọ́n bal huwa takhwif ìdẹ́rùbà lásán ni wala nadiri ma wara hadha takhwif ṣùgbọ́n àmọ́ ti ń bẹ lẹ́yìn ìdẹ́rùbà yìí ó lè jẹ́ pé jìyà náà ni wa qad takunu hunaka uqubat ó lè jẹ́ pé ìjìyà lọ́lọ́wọ́n bá fi ṣe ní ń bọ̀ wá lẹ́yìn rẹ̀ àjìlá èyí tí wà ní ìsinsìn àwọn àjìlá àbí èyí tí wà ní àìpẹ́ aw fil anfus ó lè pé ìjìyà yẹn nínú òfò ẹ̀mí làwọn èèyàn ó ṣe lẹ́yìn ìgbà tí ọlọ́run múlu àyà bẹ́ẹ̀ wá àbí amwal àbí òfò dúkìá ni wọ́n ṣe awol awolad àbí òfò ọmọ àbí al-ahl àbí àwọn ìyáàlì wọn lọ́wọ́ ni wọ́n ṣòfò rẹ̀ ní tírú ìjìyà yìí ìjìyà báyìí tó bá dé àbí kó tiẹ̀ jẹ́ pé uqubat amma ìjìyà tí ó gbogbogbò tí ó kan gbogbo anybody ṣùgbọ́n àmà àwọn afáàní ìdí tírú. Ah, tí kusuf tó máa fi ń wá ìdí méjì ni sábàb alákọ̀ọ́kọ́ wọ́n ń pè ní asábàbù aṣẹ́rì èyí ni pé sábàbí ṣẹ̀ríà ẹlẹ́ẹ̀kejì wọ́n ń pè ní asábàbù alkauni sábàbí nature wọ́n ń pè ní cosmic naam sábàbí ìyẹn then sábàbí ṣẹ̀ríà wà sábàbí ti ṣẹ̀ríà anabi sàlẹ̀ ti ipe yukhawwifullahu bihima ibada ọlọ́run ọba máa fi dẹ́rù ba ẹrú ẹ̀ ni afa kan ibnu munayyir ó ní anna kusuf bí mathabati indhar kusuf taari yẹn gẹ́gẹ́ bí kìlọ̀ ni bí wòkú ìlú uquba ipe ìjìyà ń bọ̀ látọ̀dọ̀ ọlọ́run ọba. ولهذا أمر رسول الله صلى الله عليه وسلم الدين طيب النبي صلى الله عليه وسلم ó pàṣẹ pé tíru kùsùfì tó bá ṣẹlẹ̀ kí ni tá a ṣe ó pa wá láṣẹ àdúà wàsọlá irun kíkí wàl istikfar àti ká máa ṣe istikfar lè tó pọ̀ wàtẹ́wùbà ká túbà lọ sọ́dọ̀ ọlọ́run ọba wàsádàkọ ó pa wá láṣẹ ká máa ṣe sádàkọ wàl it ó pa wá láṣẹ ká máa bọ́ okùn ẹrú tíru nǹkan báyìí tó bá ṣẹlẹ̀ warruju' ila Allah ká padà lọ sọ́dọ̀ ọlọ́run ọba léyìí tó fi hàn pé gbogbo àwọn tí wọ́n kà yí àwọn nǹkan tí máa lé ìjìyà jìnnà àbí aburú jìnnà sí ẹni tó bá ń ṣe ni so léyìí tó fi hàn pé kíní yẹn ọlọ́run ọba máa fi ń kì wá ńlọ ni ohun tó máa gbẹ̀yìn rẹ̀ ó lè jẹ́ pé jìyà ni àwọn afáàní sábàbù lùkọ̀ọ́ni èyí tó jẹ́ bíi ti cosmic àti rọ afẹnubà ní ọ̀sẹ̀ tó kọjá wípé oòrùn àti òṣùpá wọ́n ní àjọṣepọ̀ wọ́n òṣùpá ń rí ìmọ́lẹ̀ tiẹ̀ láti ara oòrùn ni so in tó máa ń ṣẹlẹ̀ ni pé nígbà tí ilẹ̀ tó bá ṣe tó bá ìgágá dí oòrùn so òṣùpá yìí ò ní rí reflection tiẹ̀ so ìdí nu tí òṣùpá máa fi ṣe kùsùf and then ọ̀rọ̀ àwọn àfáà tí wọ́n sọ ní àsìkò tí irú nǹkan báyẹn tó máa ń ṣẹlẹ̀ gbogbo àwọn eléyìí àwọn tó bá ka ìmọ̀ geography wọn mọ gbogbo orú àwọn nǹkan báyìí so wọn ni eléyẹn ó dàbí program ní tọ́lọ́wọ́n bá ti program ẹ̀ lẹ̀ ó nígbà tí máa ṣẹlẹ̀ ẹni ó bá mọ̀ yóò mọ̀ èyí ò jẹ́ pé ó mọ ìmọ̀ òkùnkùn na anabi sa sallam ni wa innahuma la yankasifani li mauti ahadin minan nas wala li hayati oorun àtòsùpátẹ́ rí hun kì í ṣe kùsùf torí ikú ẹnìkankan nínú àwọn èèyàn àbí torí ìsẹ̀mí rẹ̀ nínú hadisi ibn Mas'ud nínú hadisi tó mú wa ó ní wa innahuma la yankisifani li mawti ahadin minan nas wala li hayatihi tó oorun àtòsùpá yẹn kì í ṣe kùsùf torí ikú ẹnìkankan nínú àwọn èèyàn àbí ìsẹ̀mí rẹ̀ nínú hadisi àbí Musa anabi ni ayat àwọn àmì tẹ́ríhun allati yursilu Allah èyí tí ọlọ́run ọba máa ń fi ránṣẹ́ sí àwọn ẹrú ẹ̀ la takunu li mawti ahadin wala li hayati kì í ṣẹlẹ̀ torí ikú ẹnìkankan àbí torí ìṣẹ̀mí ẹnìkankan kí ni ìdí tí anabi sàlá fi so kùsùf papọ̀ mọ́ ikú èèyàn àbí ìṣẹ̀mí ẹ̀ wọ́n ní àwọn jahiliya wọ́n máa ń sọ pé oòrùn àtòṣùpá tó bá ṣe kùsùf yẹn àìdàkọ́ yẹ pé ẹnìkan nínú àwọn ọlọ́lá àwọn onípò ló kú tí oòrùn fi ṣe kùsùf àbí kọ́ yẹ pé ẹnìkan nínú àwọn aṣíwájú àwọn ọlọ́lá onípò òní wọ́n bí sáyé ìdínú tí kùsùf yẹn fi wáyé gẹ́gẹ́ bí àwa náà máa ti ń sọ tí òjò bá ń rọ̀ tí oòrùn ràn a ní erin bímọ nínú bóòlì àbí kankan báyìí all this so kò sí àlàkà pẹ̀lú nature yẹn àti tí ń ṣẹlẹ̀ lórílẹ̀ ayé pẹ́ẹ́pẹ́ẹ́ wọ́n ní huwa i'tiqadu mawruthun min ahli al-jahiliya ẹni pé àdìọ́kàn ni tí wọ́n jogún rẹ̀ láti àsìkò jahiliya síwájú kí ẹ̀sìn islam ò tó dé nígbà tó wá jẹ́ pé kùsùf lásìkò anabi sàásẹ́lẹ̀ yẹn ó ṣẹlẹ̀ ní ọjọ́ tí ibrahim ọmọ anabi sàlẹm kú so làwọn èèyàn bá bẹ̀rẹ̀ sí sọ pé khusuf yẹn ó ṣẹlẹ̀ torí ikú ọmọ anabi ní sallallahu alayhi wa sallam ní anabi sàlẹm bá ba irú àdìọ́kàn yìí lọ́ọ́ bàjẹ́ fún wọn pé a ah, ah, kò jẹ́jẹ́ bẹ́ẹ̀ lọ́wọ́ nínú àdìsí jábìr anabi ní wọ́n ní inkasafati shamsu fi ahdi rasulillah yawma mata ibrahim ibn muhammadin sallallahu alayhi wa sallam ipe oòrùn yẹn ó ṣe khusuf lásìkò anabi sàlám ní ọjọ́ tí ibrahim ọmọ anabi sàlám kú faqala an-nas làwọn èèyàn bá bẹ̀rẹ̀ sí sọ pé innama inkasafat li mawti ibrahim oòrùn tẹ́rì ó ṣẹlẹ̀ torí pé wọ́n bí ibrahim kú ni lànàbi sàlám lọ́ba lọ́ba ṣe khutba pé ya ayyuhan nas ẹ̀yin èèyàn innama ash-shamsu wal qamaru ayatan oòrùn àtòṣùpá ayọ̀ ọlọ́run ọba méjì ni min ayatillah nínú àwọn àmì ọlọ́run ọba wa innahuma la yankasifani li mawti ahadin minan nas àwọn méjèèjì yun wọn kì í ṣe kusuf torí ikú ẹnì kankan nínú àwọn èèyàn fa idha ra'aytum shay'an min dhalik tẹ́ bá rí nǹkan kan eléyìí fasallu hatta tanjali ẹ kírun ẹ kọ̀ntínú àti máa kírun títí oòrùn yẹn tí ó fi padà wá sípò. Si so eléyìí ó fi hàn pé la irtibatu bayna al-kusuf wa mawti aw hayati ahadin kò sí àsopọ̀ láàrin kusuf yẹn àti kú ẹnìkan àbí ìsẹ̀mí ẹnìkan نعم أنا بني فإذا رأيتم ذلك فادعوا الله وكبروا وصلوا وتصدقوا tí ẹ bá rí nǹkan kan tó jọ mọ́ bẹ́ẹ̀ ẹ bẹ Ọlọ́run Ọba ẹ máa ṣe kábàrà ẹ kírun kẹ́ ṣe sadaka nínú hadith Abi Musa ó ní fa idha ra'aytum minha shay'an tẹ́ bá rí nǹkan kan tó jọmọ́ bẹ́ẹ̀ fafza'u ila dhikrillah ẹ tètè kẹ́ pẹ̀lú ẹ̀rù jẹjẹ kẹ́ lọ rántí Ọlọ́run ọba wa du'a'ihi kẹ́ gbàdúrà lè tọpọ wastighfarihi kẹ́ sì tọrọ àforíjìn lọ́dọ̀ Ọlọ́run nínú Abi Mas'ud ó ní fa idha minha shay'an tẹ́ bá rí nǹkan kan tó jọmọ́ báyẹn fasallu wad'ullah ẹ kírun kẹ bẹlọ́n hatta yankashifa ma bikum títí ohun tó ṣẹlẹ̀ yóò fi yóò fi kú. bẹ́ẹ̀ náà ló tún wá nu hadisi asma bint abi bakr oni lakọdi nabi sallallahu alayhi wa sallam bil'itaqa fi kusufi shams anamsa asalam ó pa wá láṣẹ tí kusufi shams tó bá ṣẹlẹ̀ kama kama nínú àwọn aṣẹ tí a fẹ́ kẹ́ ẹ máa ń ṣe ni pé kẹ́ ẹ máa bọ́ ọ̀pọ̀ ẹrú so ní àpapọ̀ ohun tí anabi sàásàlà ń pa wá láṣẹ tí irú kan bá ń bá ṣẹlẹ̀ nǹkan méje ni ẹlẹ́ẹ̀kẹjọ rẹ̀ òun náà ó wá pẹ̀lú ẹ̀ ṣùgbọ́n àwọn nǹkan pàtàkì tí anabi sàásàlà ní ká ṣe méje ni alákọ̀ọ́kọ́ nínú ẹ̀ òun nìrun ẹlẹ́ẹ̀kejì àdúà ẹlẹ́ẹ̀kẹta istighfar ẹlẹ́ẹ̀kẹrin at-takbir. at at ẹlẹ́ẹ̀karùn-ún adhikr ẹlẹ́ẹ̀kẹfà as-sadaqa ẹlẹ́ẹ̀keje oní al-itq ẹni pé ìbọ́kùn ẹ̀rú ṣùgbọ́n ọ̀rọ̀ ọ̀run àlàyé ti wá lórí ẹ̀ àti sọ̀rọ̀ báwo ni àṣẹ kírun ṣùgbọ́n àdúà ṣíṣe lóòótọ́ lóòótọ́ àdúà òun gangan ni ìbáda anabi sàlẹ̀ mọ́ ní àdúà huwa ìbáda àdúrà tẹ́ rí wọn gangan ní ìjọsìn ọlọ́ọ̀bá ni wa qala rabbukum ud'uni astajib lakum innal ladhina yastakbiruna an ibadati sayadkhuluna jahannama dakhirin ọlọ́wọ́n ọba yín ó ń sọ pé ẹ pè mí èmi ó dá yín lóhùn tẹ́ rí àwọn tí wọ́n ń ṣe gírmánkai níbi ìjọsìn fọlọ́run èyí ni pé níbi àdúrà ọlọ́wọ́n ọba sayadkhuluna jahannama dakhirin wọ́n wọ iná jahannama tí wọ́n sì gbé bẹ́ẹ̀ lọ gbére. ọlọ́run pé àdúrà ní ìbáàdà ń bí bẹ́ẹ̀ náà ni anabisa asala ń pè ní ìbáàdà nínú hadisi nu'man ibn bashir anabisa asala ní àdúrà huwa al-ibada àdúrà tẹ́ rí wọn gangan ní ìjọsìn fọlọ́run ọba ní hadisi yẹn gan fún rẹ̀ anabisa asala wa ka aya ti a tutan yìí bákan náà ọlọ́run ní wa idha sa'alaka ibadi anni fa inni qarib ujibu da'wata da'i idha da'an falyastajibu li walyu'minu bi la'allahum yarshudun ìpè tí àwọn ẹrú mi tí wọ́n bá bi ọ́ léèrè nípa mi sọ fún wọn pé mo wà nítòsí mo ń gbọ́ ìpè ẹni tí ń pèpè nígbà tí ó bá pè mí falyastajibu li káwọn náà kún ọ́ dá mi lónìí tí mo pè wọ́n sí láti jọ́sìn fún mi wal yu'minu bi wọ́n sì ní ìgbàgbọ́ sí mi la'allahum yarshudun torí kí wọ́n bá ọ lè jẹ́ ẹni tí ó wà lórí ọ̀nà so ọlọ́run ọba oníkápẹ́ òun so ntọ́sẹ̀lẹ̀ yìí ó ń fẹ́ àdúrà nábì pa wá láṣẹ láti pe láti ṣe àdúrà ọlọ́run sì ti ṣe àdéhùn pé tí a bá pè wọn òun ó dá wa lóhùn bákan náà àdúrà tá a rí wọn ó wà nínú asbáàbù rọ́fọ̀l bàlá ó wà nínú ìdí tọ́lọ̀ máa fi gbé gbogbo aburú tó fi máa ń gbé kúò lórí ẹni tó ṣẹlẹ̀ sí gbogbo ẹni tá kan bá kàn kó tẹra mọ́ àdúrà ó wà nínú àdìs anabi sàlám sàlám sọ pé inna du'a yanfa'u mimma nazala wa mimma lam yanzil fa aleikum ibadallah bid-du'a ipe àdúrà tẹ́ rí n ó láǹfààní ó máa ń sáǹfààní fún tó ti ṣẹlẹ̀ aburú tó ti ṣẹlẹ̀ ó máa ń sáǹfààní fún bẹ́ẹ̀ náà ni etí ò tí ì ṣẹlẹ̀ tó fẹ́ tún máa ń sáǹfààní fún torí ìdí èyí ẹ máa gbàdúrà ẹ̀yin ẹrú ọlọ́run ọba so èyí fi hàn pé àdúrà yẹn ó ṣe pàtàkì ànábì sàlẹ̀ ní laysa shay'un akramu ala Allahi subhanahu wa ta'ala mina du'a kò sí nǹkan kan tó wà valuable lọ́dọ̀ ọlọ́run ju àdúrà lọ. bákan náà ànábì sàlẹ̀ ní la yaruddu al-qada illa ad-du'a wala yazidu fil umr illa al-birr ẹni pé kò sí tó máa ń yí ju àdúrà lọ kádàrá ń bí al-qada ní alqada ó ní pé ohun tí ọlọ́run ọba ti tó ti tó ti tó ti tó ti pèsè lẹ̀ pé yóò ṣẹlẹ̀ àáfà ní tí wọ́n ṣàlàyé rẹ̀ ń bì ní pé ọlọ́run ọba ó ti kọ àkọọ́lẹ̀ gbogbo ohun tí ó ṣẹlẹ̀ ńlẹ̀ ayé kò sẹ́ni tó lè yí padà tọ́ tó bá yẹ pé ọlọ́run ọba ti kọ àkọọ́lẹ̀ gbogbo nǹkan kò sẹ́ni tó lè yí padà bóò ni àdúrà ṣe fẹ́ yí ohun tí ọlọ́run ọba ti pèsè rẹ̀ lẹ̀ pé yóò ṣẹlẹ̀ bó ni ó ti yí padà àwọn afáàmì wọ́n ní majazi ni ó ní ohun tí wọ́n ní yóò yóò yóò ṣe àlékún ọjọ́ orí èèyàn àbí yóò yí kádàrá padà ẹni pé ọlọ́run fi àlùbáríkà sí ọjọ́ orí èèyàn àti pé ohun tí ó ṣẹlẹ̀ yẹn náà yóò ṣẹlẹ̀ ṣùgbọ́n tí ó bá ṣẹlẹ̀ ọlọ́run bá ó ṣe ní ní sauki àwọn afáàmì ní bẹ́ẹ̀ kọ́ gbogbo ẹ̀ pátá lábẹ́ kádàrá náà ló wà ọlọ́run dá sábàbí ó sì dá musabab ó dá sábàbí ó tún dá tí ó ṣe sábàbí nǹkan ikú sábàbí ni alátikú bẹ́ẹ̀ ntí ó pa wá musabab ni ọlọ́run ti dóun náà so nígbà tí ọlọ́run dá Muhammad ní ìsìn for example ọlọ́run ní yóò nǹkan báyìí yóò ṣẹlẹ̀ sí ó ti wà nú àkọọ́lẹ̀ ọlọ́run náà ló sì dá àdúrà yìí pé àdúrà ó yí nǹkan tí ó sí ń padà so tó bá gbàdúrà tí nǹkan bá tó bá yẹ kúrò lórí ọwọ́ àánú tọ́lọ́run ti kọ́lẹ̀ náà ni torí pé tí ọlọ́run ọba ní yí padà náà kò ní í gbà kọjá pé àdúrà máa yí padà so ọlọ́run tó dá ìṣẹ̀lẹ̀ òun náà ló dá àdúrà tí ó yí nǹkan náà padà tí ó bá ní yí padà kò tí ní kò ní gbàdúrà mélòó ni àwọn nǹkan àwọn èèyàn tí nǹkan aburú ṣẹlẹ̀ sí kẹ kẹ gbà wọn ní ìmọ̀ràn pé kí wọ́n ṣàdúrà wọn ládùúgbò àwọn làwọn fẹ́ fèsì ọlọ́run tó ti gbàgbé òun àwọn ẹlòmíì wọn máa ń bọ́lọ̀ ń já gan láti ibi wọn ni ọlọ́run tó ti gbàgbé òun tó bá yẹ pé ọlọ́run bẹ lọ́lọ́run bóun ni ó ṣe máa wòran kí irú nǹkan bá ṣẹlẹ̀ sóun so and then ibi tí ìfura tó ti yẹ kó wáyé nínú àwọn tá à ń wò ní fíìmù yorùbá ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan tó ń kọ́ àwọn èèyàn nìyẹn ideology tó ń kọ́ àwọn èèyàn nù ẹ rí i pé irú tí wọ́n máa fi sọ̀rọ̀ sọ nìyẹn gbogbo ìgbà wọ́n máa ń gbé ọlá fún eh, awo àti ìṣègùn ju ẹ̀sìn lọ so irú wọn lẹ́tì máa gbọ́rú àwọn ọ̀rọ̀ báyìí pé tí ìbá ṣe pọ́lọ́n bá gbàgbé òun èyí ṣe tí ọlọ́wọ́n máa wòran tí irú nǹkan báyìí ó ẹlòmíì náà bá máa olóńdó náà bá máa sọ̀rọ̀ ẹ̀ tí nǹkan bá ṣẹlẹ̀ sí ọlọ́wọ́n bá kó sọ wa. so àdúrà ó ṣe pàtàkì nínú ìgbésẹ̀ ayé ọmọ ẹ̀dá ẹlẹ́ẹ̀kẹta ó ní istighfar anabi sàlá sàlám pa wá láṣẹ pé ká máa ṣe istighfar wọ́n ní istighfar yẹn ó wà nù sábàbí tí rahma ọlọ́run ọba àti ìdẹ̀ra rẹ̀ tó fi máa ń sọ̀kalẹ̀ lórí. So àwọn ẹ̀dá anabi Hud ó ń sọ fáwọn èèyàn rẹ̀ wa qala ya qawmi istaghfiru rabbakum thumma tubu ilayhi yursil as-samaa alaykum midrara wa yazidkum quwwatan ila quwwatikum wala tatawallaw ipe ẹ̀yin èèyàn mi istaghfiru rabbakum ẹ tọrọ àforíjì lọ́dọ̀ Ọlọ́run ọba yín wa thumma tubu ilayhi ẹ túbá lọ sọ́dọ̀ ọlọ́run ọba tẹ́ ẹ bá ṣe bẹ́ẹ̀ yursili sama aleikum midirọrọ ọlọ́run rọ̀jò fún yín ní ètò pọ̀ wayazidkum quwwatan ila quwwatikum ọlọ́run ṣàlékún agbára kún agbára tẹ́ ẹ ní wala tawallaw mujrimin ẹ má ṣe yí ẹ má ṣe agbẹrùgbọnrí kẹ jẹ ẹlẹ́ṣẹ̀ so ntaani ló ń bí ni pé ó pa àwọn èèyàn rẹ̀ láṣẹ kínni istighfar àti tauba nígbà tí wọ́n bá ṣe nàtíjà ni pé ọlọ́run ọba yóò ṣe yóò rọ òjò alálùbáríkà fún wọn. bákan náà anabi nù wọn ni fakultu stakfiru rabbakum innahu kana ghaffara yursili samaa alaykum midrara ويمددكم بأموال وبنين ويجعل لكم جنات ويجعل لكم أنهارا òun náà sọ fáwọn èèyàn rẹ̀ pé istakfiru rabbakum ẹ ṣe istikfar lọ́sọ́dọ̀ ọlọ́run ọba yín ẹ tọrọ àforíjìn torí pé ọlọ́run ọba ọba aláforíjìn ni tẹ́ ẹ báyìí lè ṣe bẹ́ẹ̀ yursil sama aleikum midrara ọlọ́run ọba sọ òjò kalẹ̀ fún yín lè tọ́ pọ̀ wa yumdidkum bi wa banin yóò tún wá kín in lẹ́yìn pẹ̀lú owó àti ọmọ wa yaj'al lakum jannatin wa yaj'al lakum ṣe Ah, ah, ah, garden èyí ni pé kí ni à ń pè Yorùbá náà ọgbà àwọn tí nǹkan ìjẹ ìmu oríṣiríṣi tó ń bẹ́ńbẹ́ pẹ̀lú odò tẹ́ẹ̀tì máa rí omi tó dùn mu so a ó rí i pé natija istighfar òun náà ni ìsọ̀kalẹ̀ ìdẹ̀ra àti rahma ọlọ́run ọba nínú àyà mi ó ní wa ma kana Allahu. ليعذبهم وأنت فيهم وما كان الله معذبهم وهم يستغفرون ipe ọlọ́run ọba ò ní kò ní yà fi jẹyìn tí wa anabi sàlá sàlám tó bá sì tún wà nù wọn nígbà tí anabi sàlá sàlám ò sí lópin ìgbà tí alukur'an tí tọ́lọ̀ ń fi rán anabi sàlá sàlám ó wà nù wa tá fi ń ṣiṣẹ́ ṣe sunna anabi sàlá ó wà nù wa tá lò ó ọlọ́run níyà fi jẹ wá bákan náà ọlọ́run níyà fi jẹ wá wa hum yastaghfirun lópin ìgbà tán bá ti ń tọrọ àforíjì lóòótọ́ lóòótọ́ wọn ò lè ṣe kí wọ́n má ṣẹ̀ tán bá wá ṣẹ̀ yẹn kí wọ́n tọrọ àforíjì so ìdí nu tó fi jẹ́ pé ó wà nù tí anabisa sallam pa wá láṣẹ pé ká ṣe tírú kòsùfẹ́ tó bá ṣẹlẹ̀ ká máa ṣe istighfar anabi gan fúnra ẹni wàllayi inni la astagfirullah wa atubu ilay filiyawmi akthar min sab'ina marra inú riwaya ni mi'ata marra ipe èmi gan tẹ́ẹ̀rí mo máa ń ṣe istighfar mo sì máa ń túbà lọ sọ́dọ̀ ọlọ́run ọba ní gbogbo ojoojúmọ́ ju ọgọ́rùn-ún lọ àbí iye ọgọ́rùn-ún iye sab'in àádọ́rin mo pè é mo mo now. <laughs> náà nǹkan ẹlẹ́ẹ̀kẹrin tí anabi sàlá sàlá ń pa wá lásán rẹ̀ ni pé zikrullah ìrántí ọlọ́run ọba léyìí tó ṣe pé istighfar àti kí ni tá a sọ ní dá asọ̀dá gbogbo wọn pátá wọn bẹ lábẹ́ zikrullah náà ni ọlọ́ni fadkuruni adkurkum ẹrántí mi èmi náà rántí yín wala dhikrullah akbar ìrántí ọlọ́run ọba ló tóbi jù so eléyìí náà ó wà nù àwọn tí ọlọ́run ọba máa fi ń ṣe ìdẹ̀ra fún àwọn èèyàn ya ayyuhal ladhina amanu dhkurullah dhikran kathira ẹ̀yin tẹ́ ẹ nígbàgbọ́ ẹ máa rántí ọlọ́run ọba ní ìrántí tó pọ̀ bákan náà wadh-dhakirina Allaha kathiran wadh-dhakirat a'adda Allahu lahum maghfiratan wa ajran 'azima gbogbo àwọn olùrántí ọlọ́run lọ́kùnrin àti lóbìnrin ọlọ́run ti ṣe ìpèsè àforíjì fún wọn àti ládàá tó tóbi so a ó rí i pé zikrullah òun náà wánú ó wà nínú tí ọlọ́run bá máa fi ń sọ ìdẹ̀ra kalẹ̀ fún yàn torí pé tí ọlọ́run bá forí jiyàn ntí ó kan ntí ó tí ó gbẹ̀yìn rẹ̀ náà ni ìkẹ́ náà. hadith kan ó wá tó fi ipò zikrullah tó fi hàn anabi sàlá nínú hadith ti abi darda tó gbà wá anabi ni ala unabbi'ukum bi khayri a'malikum ǹjẹ́ mi ò ní fún yín ní ìròyìn iṣẹ́ tó lóore jù nínú gbogbo iṣẹ́ tẹ̀ ń ṣe ń ṣe wa azkaha inda malikukum èyí tó fi máa jù nínú lọ́dọ̀ ọlọ́run ọba iṣẹ́ tó fi má jù lọ́dọ̀ ọlọ́run ọba wà àrùfáàrùhà wà àrùfáàrìhà fi darajatikum léè tó fi fún yín ládájú tẹ́ bá ṣe wà khayrun lakum min infaki dhahabi wal waraq ó lóore ju kẹ́ mú nínú gold kẹ́ filẹ̀ torí ọlọ́run ọba àbí kẹ́ mú nínú silver kẹ́ filẹ̀ torí ọlọ́run ọba. وخير لكم من أن تلقوا عدو فتضربوا أعناق فتضربوا أعناقكم ويضربوا أعناقكم ó tún lóore ju kí ẹ pàdé pẹ̀lú ọ̀tá ọ̀tá ẹ̀sìn kí wọ́n máa sọ ọrùn yín kalẹ̀ lórí lára yín kẹ́yìn náà máa sọ ọrùn wọn kalẹ̀ lára wọn ó tún ní oore ju gbogbo yẹn lọ qalu bala wọ́n ní bẹ́ẹ̀ ni fi hàn wá wọ jíṣẹ́ ọlọ́run sallallahu alayhi wa sallam qala dhikrullahi ta'ala ìrántí ọlọ́run ọba so a rí i pé ìrántí ọlọ́run ọba kì í ṣe ipò kékeré lọ́wà ó lè jẹ́ pé gbogbo ohun tí a kà sílẹ̀ náà ó wà nù ìrántí ọlọ́run ọba ẹlẹ́ẹ̀karùn-ún àbí ẹlẹ́ẹ̀kẹfà ó ní atakbir atakbir ó náà wà nù dhikrullah ṣùgbọ́n sadaka sadaka ó ti síwájú pé ó náà wà nù tí máa lé aburú jìnnà gẹ́gẹ́ bíi àwọn àdìsí tá a mú wa ànábìsà ọlọ́run bá ní khudh min amwalihim sadaqatan tutahhiruhum bi tutahhiruhum wa tuzakkihim biha wa salli alayhim inna salataka sakanu lahum wallahu sami'un alim ọlọ́run bá ní khudh min amwalihim gba nínú dúkìá wọn sadaqatan ní jẹ́ pé sadaka ń bí wọ́n rí fa zakani ṣùgbọ́n abẹ́rẹ́ náà lọ́wọ́ tutahhiruhum biha tutahhiruhum wa tuzakkihim biha ó máa ṣe àfọ̀mọ́ wọn pẹ̀lú àfọ̀mọ́ dúkìá wọn pẹ̀lú sádàkà tí ó ń gbà lọ́wọ́ wọn wa salli alayhim ṣàdúà fún wọn inna salataka sakanun lahum àdúà rẹ so níbí ọ rí i pé sádàkà yẹn ọlọ́ni ó fi ń fọ̀ wá mọ́ni kúò níbi kíni níbi àwọn ẹ̀ṣẹ̀ wa kéékèèké tá à ń dáná ni ọlọ́run á fi sádàkà yẹn ó fi ṣe àfọ̀mẹ́sẹ̀ wa fún wa so nígbà tí ọlọ́run bá sì ti ṣàfọ̀mẹ́sẹ̀ yẹn kò sí tó kàn ju rahma lọ. anabi sàlẹ̀ ni as-sadaqatu tudfi'ul khati'a sadaqa a máa pa àṣìṣe rẹ́ kama tudfi'ul ma'u nara gẹ́gẹ́ bí omi ó ti máa ń paná bẹ́ẹ̀ ni sádàkà ṣe máa ń pa àṣìṣe rẹ́ bẹ́ẹ̀ náà nàbí ni gbogbo èèyàn pátá lọ́jọ́ gbẹ̀ndẹ̀ alikiyama yọ wà lábẹ́ sadaka rẹ̀ ni sadaka rẹ̀ oníbògì rẹ̀ sadaka gbogbo nkálukú oníbògì rẹ̀ lọ́jọ́ gbẹ̀ndẹ̀ alikiyama kullu mri'in fi dhilli sadaqatihi hatta yufsalu bayna an-nas pé gbogbo èèyàn pátá ó wà ní abẹ́ bògì sadaka rẹ̀ ní títí ọlọ́run ọba fi dá onkaluku lẹ́jọ́ kàmá gbàgbé pé anabi sàlá wọn sọ pé àwọn arákùnrin mẹ́ta àbí àwọn èèyàn méje wọ́n wà ní abẹ́ bòògì ọlọ́run ọba lọ́jọ́ tí ò ní sí bòògì míì ọdà kan nù wọn rajulun tasaddaqa bisadaqatin fa akhfaha hatta la ta'lama shimaluhu ma tunfiqu yaminu ẹn tó ṣe sádàkà tó jẹ́ pé nígbà tó ń ṣe yẹn ó fi pamọ́ débi pé ọwọ́ rẹ̀ òsì ọmọ ntọ́tún rẹ̀ fún un ẹni tó fún ní sádàkà náà ọwọ́ òsì kọ̀mọ̀ntì ọ̀tún fún un a rí i pé ọwọ́ méjèèjì wà nínú lára náà ni ṣùgbọ́n tó ń ti bẹ́ẹ̀ náà ọwọ́ òsì ọ̀mọ̀ntì ọ̀tún tó ṣe ń sádàkà so léyìí tó fi hàn pé ìyàwó ọmọ wọn ò tiẹ̀ mọ kí ni bàbá fílẹ̀ ní sádàkà ká tó pé àwọn ará ta ìkẹyìn ó ní al-itq lónìí a lè taa rí ẹrú tá a ẹrú gbogbo wa pátá ẹrú ni wa gbogbo wa pátá ẹrú ni wa ara wa ẹrú kí ni wa ẹrú ìfẹ́ nu wa ẹrú ìfẹ́ wa òní wa bákan náà ẹrú E ẹni tí ó bá ṣẹrú Ọlọ́run yóò ṣẹrú èṣù àbí kó ṣe ẹrú ìfẹ́nu rẹ̀ so káwa náà ká bọ́ okùn ẹrú ń ọlọ́run wa kó má yẹ pé kò sí ẹnì kankan tá a ṣẹrú fún àyàfi ọlọ́run ọba gbogbo ìfẹ́nu wa ká sọnù gbogbo tí ń jẹ́ ìtẹ̀lé èṣù ká sọnù lópin ìgbà tí irú nǹkan báyìí bọ́ bá ti ṣẹlẹ̀ so eléyìí ó ní alẹ́ ìtìkù tó kù fún wa láti ṣe torí pé àrí ẹrú tí a lè bọ́kun ọrú lọ́rùn rẹ̀ lónìí. so ẹlẹ́ẹ̀kẹjọ tó wà nínú hadith Aisha ó ní at-ta'awudh billah min adhabil qabr ká máa bẹ lọ́rùn ọba kọ́sáwa níbi ìjìyà kábàrí torí pé ọ̀rọ̀ yẹn ṣẹlẹ̀ ní ọjọ́ kùsùf náà ni ó ní lẹ́yìn ìgbà anamsa sallam tó ṣe wáàzì tán tó kírun tán tó ṣe wáàzì fáwọn èèyàn tán thumma amarahum an yata'awwadhu min adhabil qabr lẹ́yìn náà ló wá pa wọ́n láṣẹ pé kí wọ́n máa sáde ọlọ́run níbi ìjìyà kábàrí. qawluhu hatta yankashifa ma bikum ẹni pé gbogbo nǹkan báyìí lẹ́ẹ̀ máa ṣe léè tó fi hàn pé nígbà tí ìṣẹ̀lẹ̀ yẹn ṣẹlẹ̀ ohun àkọ́kọ́ tá a mú ṣe ni kí n ò nírun kíkí so lẹ́yìn ìgbà tí a bá kírun tí oòrùn yẹn tí ìmọ́lẹ̀ rẹ̀ padà àbí tí òṣùpá yẹn tí ìmọ̀ràn rẹ̀ padà ohun táwa máa ṣe lẹ́yìn rẹ̀ ó ní gbogbo àwọn nǹkan tí wọ́n pa wá lẹ́sẹ̀ yìí torí pòun àní àìní sáláì má ṣe torí pé oòrùn ti padà á kọ̀ntínú àti máa ṣe torí pé ó fi hàn pé ìbínú ọlọ́run ni hadithi ó ní fawaid fáìdà tó wà ń bí ni pé ó tọ́ ká ti máa tún ká máa ṣe àtúnṣe àgbọ́yé àwọn èèyàn nígbà míì a máa gbọ́ nǹkan lódì anabisa asalam kò fi wọn lẹ lórí ohun tí wọn tó ń rò pé ó ń ṣẹlẹ̀ ipe tí kùsùf tó bá ṣẹlẹ̀ ikú èèyàn ni àbí ìbí èèyàn sáyé ànábì ò ti torí pé ọmọ rẹ̀ ní ó ṣẹlẹ̀ sí pé ah, ọmọ mi náà ṣe ṣàpọ́nlé rẹ̀ tó yẹ pé àwa ni lónìí àní sọ nǹkan kan torí pọ́ mọ́ anabi sàpọ́nlé ẹ̀ anabi sàṣà ni àá kò sí ti ń jẹ́ bẹ́ẹ̀ kùsùf kì í ṣẹlẹ̀ torí ikú ẹnìkan bẹ́ẹ̀ ni kì í sì ṣẹlẹ̀ torí ìṣẹ̀mí ẹnìkan àyà ọlọ́run ọba ni so eléyìí fi hàn pé ó pa dandan ká máa tún àgbọ́yé àwọn èèyàn ṣe ọ̀pìn nǹkan míì tá a máa ń ṣe láti àṣà ni kì í ṣe inú ẹ̀sìn àwa mú inú ẹ̀sìn àwọn tó bá mọ̀ ó ti di dandan lọ́rùn wọn wọ́n sọ fáwọn èèyàn pé eléyìí tẹ́ ẹ rí bí ẹ̀sìn o kì í ṣẹ̀sìn o àṣà ni èyí tí ń jẹ́sìn lélẹ̀ àbí ń tá a gbọ́ tó dàbí àsìgbọ́ ká ṣe àtúnṣe rẹ̀ ohun tó yẹnu eléyìí ni iṣẹ́ àwọn olùmọ̀ bákan náà ká má máa ṣe gùlù fi sọ́ọ̀lìhìn níbi àwọn èèyàn rẹ̀ ká ṣe ìkọjá ẹnu àlà láti pọ́n wọn lé láti yẹ wọn sí. Si so àwọn lè kó báyà àpẹẹlẹ ní ọjẹ fún anabi sàlá sàlá bá ní ọmọ rẹ̀ kusufu ṣẹlẹ̀ torí ikú ọmọ so anabi sàlá sàlá kọka kún àpẹẹlẹ so kò dá láti máa ṣe wòlú àwọn tó ń ṣerú kan báyìí gẹ́gẹ́ bí àwọn ṣíà wọ́n ní ashafak tá a fi ń ṣe àsìkò ìparí magrib àti ìbẹ̀rẹ̀ ìṣá yẹn wọ́n ní ó ṣẹlẹ̀ nígbà tí wọ́n pa Hussein ibn Ali so a ó rí i pé eléyìí tí wọ́n ti kọjá inú àlàjù torí pé síwájú kọ́lọ̀hún tó dá Hussein ni aṣáfàkì yẹn ti ń wà lànàbí sì ti sọ ló ti wé pọ̀ mọ́ àsìkò oorun síwájú kún tó bí Hasan àti Hussein bóun ló ti wá jẹ́ pé torí ikú rẹ̀ ló fi ṣẹlẹ̀ ìkọjá ẹnu àlà níbi à ń pọ́n àwọn ẹni rẹ̀ à ń pọ́n wọn lé nìyẹn náà anabi ni ya ummata muhammadin wallahi ma min ahadin aghyaru min allah min ayazni abduhu aw tazni amatu anabi sallam ni ẹ̀yin al'umma anabi muhammad sallallahu alayhi wa sallam kò sí ẹni kankan tó tó ń jowú gẹ́gẹ́ bí ọlọ́run ọba ọlọ́run ọba ju owú ọjẹ owú ju kí ẹnìkan nù yín kẹrù rẹ̀ àbọ́mọ rẹ̀ àbí kí àbí fámìlì rẹ̀ ìyàwó ẹ̀ kó ṣe zina lọ bó ni ó ti rí tó bá gbọ́ pé ọmọ rẹ̀ ṣe zina bó ni ó ti rí lára rẹ̀ tó bá pé àbúrò rẹ̀ ṣe zina bó ni ó ti rí lára rẹ̀ tó bá ìyá tó bí ọ ṣe zina so irú owó tó jẹ débi tó pẹ́ ilé gbá ń tọ̀ ń mọ fẹ́ lè lù pa ọlọ́run ọba jòwú ju bẹ́ẹ̀ lọ ọlọ́run ọba ó jòwú ju bẹ́ẹ̀ lọ èyí ni pé ọlọ́run ọba ó ní ó kọ̀ fún gbogbo ẹrú ẹ̀ pátá kí wọ́n ṣe zìnà ọkùnrin ni àbóbìnrin ni ìdí inú tó fi jẹ́ pé ọlọ́run bá ní la taqrabu zina ẹ má ṣe súnmọ́ ni ọlọ́run ni wọn ò ní kẹ́ ẹ má ṣe so ẹni ẹni ẹni wọn má súnmọ́ nǹkan ẹni wọn má ṣe náà nù tó ní kọ́ ọmọ wọn má súnmọ́ náà ò ní kọ́ tọwọ́ bọ̀ ó lè lọ tọwọ́ bọ̀ lọ́ọ̀kan torí pé oníkọ́ má súnmọ́ ni pé nkúkú súnmọ́ ọ̀kan mo ti tọwọ́ bọ̀ ọlọ́run ni ẹ má súnmọ́ ni pẹ́ẹ́pẹ́ so eléyìí fi hàn pé ohun tí ó lágbára ni so ọlọ́run ni ànábì ni kò sí ẹnì kankan tó jowú ju ọlọ́run ọba lọ gẹ́gẹ́ bí ẹnìkan kan yín bí ó ṣe jowú wípé ẹrú rẹ̀ àbí ẹnìkan nú àwọn fámìlì rẹ̀ ó ṣe zìnà ó wà nù sahihul bukhari ní hadith saad ibn ubada ó ní wọ́n sọ̀rọ̀ láàrin ara wọn ló wá sọ pé law ra'aytu rajulan ma imra'ati la darabtuhu bi sayfi ghayra mufsahin amusfihin tí n bá rí ẹnìkan pẹ̀lú ìyàwó mi tí ń ṣe jìnnà pẹ̀lú ẹ̀ màá sì màá salada kódà mi ò ní fi pẹ̀tẹ́pẹ́tẹ́ àdá lu ojú àdá gan ní fìlú fabalaga dhalika rasulallah sallallahu alaihi wa sallam ọ̀rọ̀ yẹn ló bá dọ́dọ̀ anabi sallallahu alaihi wa sallam so àwọn èèyàn wọ́n bẹ̀rẹ̀ sí ṣe èèmà irun tí saad tọ́sọ lànàbí wani àtàjàbúnà min ghayrati saadin ṣe ẹ̀ ń ṣe èèmà lórí owó saad lórí ìyàwó ẹ̀ fọlọ́lọ́ làánà agyaru minhu gan fúnra mi tẹ́ mo jowú títí ẹ lọ wallahu agyaru minni ọlọ́run ọba tuntun wújú tèmi lọ min ajali ghayrati Allah harrama alfawahisha torí owó ọlọ́run ọba lọ́fà tó fi ṣe alfàṣà ní haram ma zahara minha wa ma batana ohun tó hàn àti ń tọpa mọ́nú alfàṣà wala shakhsa aghyaru min Allah kò sẹ́ni kankan tó jowú ọlọ́run ọba lọ so eléyìí fi hàn pé ohun tí à ń sọ̀rọ̀ owó yìí tá à ń sọ̀rọ̀ ọba ó ní zina ṣíṣe bó tilẹ̀ jẹ́ pé zina ṣíṣe haram ni ṣùgbọ́n luwati ó tún ju zina lọ́la haram tó ń ti bẹ́ẹ̀ owó ọlọ́run lórí zina ó ju ti owó ọlọ́run lórí luwati lọ torí pé àwọn athar ẹni pé àwọn result tó máa ń wá láti ibi zina ó burú gbà nínú aburú ẹ̀ irun tí ó ń ṣẹlẹ̀ lónìí nínú àwọn àìsàn tí ń wá láti ara zina yẹn. sọ àwọn afáàní fa adhabullahi ta'ala fi dunya wal akhirah lawu asbabun kathira àdábà ọlọ́run ọba nílé ayé àtijọ́ gbẹ̀ndẹ̀ alqiyama ó ní sábàbí tó pọ̀ faminha nínú wọn ó àwọn èèyàn ó ṣerú àwọn alfàṣà báyìí alẹ́tì mathala biha èyí tá a fi ṣe example pẹ̀lú wọn wàyí afáhíṣẹ́tù zina ó ní alfàṣà zina wàhálà muslim an yajtaniba kullal asbab ó di dandan lórí mùsùlùmí kún ó jìnnà sí gbogbo orú àwọn sábàbí báyìí alẹ́tì takunu sábàbá linuzulil adhab léè tó jẹ́ pé ó lè ṣe sábàbí kí àdáàbà àbí ìjìyà kó ṣẹlẹ̀ kó sọ̀kalẹ̀ lórí àwọn èèyàn so bákan náà nínú àwọn asbab yẹn ó ní aluwaati yẹn náà wà aluwaati yẹn tẹ́ bá rí lónìí ó ti ó ti di nǹkan tá a fi ń ṣe ẹ̀ṣọ́ wọ́n ti ń jáde sí gbangba táwọn èèyàn ń rí wọn àwọn náà ti ń kílèmù ráìtì fúnra wọn so àwọn tí wọ́n sì ń ṣe òfin àwọn náà wà nínú wọn ó di dandan káwọn náà fún wọn láì torí pé ara wọn làwọn náà wà mélòó nínú àwọn tí wọ́n wà lórílẹ̀‐èdè yìí lónìí nínú àwọn òṣòfin tí wọ́n máa ṣe irú nǹkan báwọn torí pé àti ibẹ̀ ti ń wá àwọn tó bìlífì pé yóò fún wọn lágbára yóò fún wọn ní eh, eh, eh, àṣẹ pé wọ́n tún padà sórí oyè gbogbo tó bìlífì lórí ẹ̀ náà nìyẹn so ó sì burú nígbà torí pé ọlọ́run ní atatuna alfahishata ma sabaqakum biha min ahadin min alalamin èyí ṣe tẹ́ ẹ máa ṣe alfàṣà tí ò sí ẹnì kankan tó síwájú yín ṣe alfàṣà látijọ́ ọlọ́run ti dáyé ni wọ́n ti ń ṣe zina síwájú ìjọ ànábì lot wọ́n ti ń ṣe zina èyí kí á lóde fi pé alfàṣà ma sabaqakum biha min ahadin min alalamin àlùfàṣe yìí tó burú tó pé ẹnìkan ò tí ì síwájú yín ṣe nínú àwọn èèyàn àwọn èèyàn ilé ayé torí pé ọlọ́ni zina innahu kana fahishatan zina yẹn náà òun náà àlùfàṣà ni léè tó fi hàn pé aburú luwat ó lágbára ju aburú zina lọ bó tilẹ̀ jẹ́ pé ìjìyà rẹ̀ náà lágbára ju ti zina lọ náà lọ bọ́lá ẹ̀jẹ̀ pé àwọn àfáà ìdájọ́ zina náà ni wọ́n fún lowat ẹni tí ó bá ti níyàwó búlálà náà wọ́n fún un náà ẹni ó bá ti níyàwó rí òun ni wọ́n lẹ lóko pa. àtúntì ìparí àdìsí àfọ̀ ní àsìkò fi ń wọ́n lè pẹ́ àsìkò òun títí chẹ́ǹjì so ẹ̀gẹ́ wọn bá àfàtì náà ẹ jẹ́ ká parí fakra ìkẹyìn báyìí ya ummata muhammad ẹ̀yin ìjọ anabi muhammad sallallahu alayhi wa sallam wallahi law ta'lamuna ma a'lamu la dahiktum qalilan wala bakaytum kathira wallahi ìbá ṣe pé ẹ máa ń tí mo mà ní ẹ bá rẹ́rìn díẹ̀ ẹ bá máa sunkún lè tó pọ̀ ìbá pé ẹ máa ń tí mo mà ní ẹ̀rín yín díẹ̀ ni ó jẹ́ ẹkún yín ó pọ̀ ọlọ́ni law ta'a falyabku. آه، فليضحكوا قليلا وليبقوا كثيرا كون ريني دي كون سكون لي توبو نينو حديث ابي ذر النبي صلى الله عليه وسلم ني اني ارى ما لا ترون مولي تاني ولي واسمع ما لا تسمعون مون بون تاني ان السماء اطت وحق لها أن تحط تحط سما تارين أمي بجيجي أستق أمي ما فيها موضع أربع أصابع إلا وملك واضع جبهته ساجدا لله kò sí àyè kankan ní sámàmá tí èèyàn lè fẹsẹ̀ ọmọ kankan tó lè dúó sí. Si àyàfi kọ́ pé àwọn màláìka wà ń bẹ̀ tí wọ́n ń ṣe sùjádà fọlọ́hún ó ti kún tó kún fọ́fọ́ tó kún fàyà wallahi law ta'lamu ma a'lam ìbáyìpẹ́ mẹ́ntì mọ̀ ni la dhahiktum qalilan ẹ̀ bá rọra rẹ́rìn wala bakaytum kathiran ẹ̀ bá sunkún lè pọ̀ taladhaztum bin nisa ala al-furushat wala kharajtum ila as-su'adati ẹ bá jìnnà sí gbogbo ìgbádùn obìnrin ẹ ní lè ṣe léètọ́ ẹ pé ẹ fi ibùsùn yín lẹ̀ ẹ ní lè sùn ẹ bá kọjá sí ojú ọ̀nà láti máa lọ jọ́sìn fọlọ́run ọba ni ìbá ẹ máa ń tí mo mọ̀ ni so irú àwọn àdìsí yìí ó pọ̀ tí anabi sàlẹ̀ sẹ́lẹ̀m tó fi ṣe ìdẹ́rùba àwọn ẹ̀dá lórí gọ́fìlà lórí ìgbàgbéra tá a máa ń ṣe lórí ti ń dúró de wà lọ́jọ́ gbẹ̀ndẹ̀ alkiyama ọlọ́run kọ́ ọba kókó ayọ̀ a ó dúró lórí eléyìí torí pé tá a bá kọ́ntínú àlàyé a kàn máa ṣe ní àbọ̀ àbọ̀ ni so inshallah ta'ala ọ̀sẹ̀ tó ń bọ̀ àwọn àparí hadith náà ká tó wá wọ istisqa èyí tá a ṣe tó ṣe déédéé ọlọ́run kó fún wa ládẹ̀ èyí tá a ṣàṣìṣe ọlọ́run kí ó forí ẹ̀jẹ̀ wa wasalaamualeykum wa rahmatulah. ti àdúrà a ó ṣe ní ẹyọ kọ̀ọ̀kan náà ni ó ń kálukú máa ṣe àdúrà torí pé lẹ́yìn irun yẹn wọ́n sọ pé anabi sàlá sàlám ó gbọ́wọ́ òkè ó bẹ̀rẹ̀ sí ṣàdúrà àwọn èèyàn náà àwọn sàhábà náà ń ṣàdúrà ibẹ̀ ni ó ń kálukú ti ń sọkún léyìí tó pọ̀ lẹ́yìn pé ẹni tó júwe olóhùn rí abíyá anabi sallallahu alayhi wa sallam so eléyìí fi hàn pé ó ń kálukú máa ṣe àdúrà àwọn náà ni bẹ́ẹ̀ tó bá tiẹ̀ wá jẹ́ pé imam ó bá gbóhùn sókè láti máa ṣe àdúrà kò sí aburú kí àwọn tí máa mú kọ́ máa ṣe àmín lópin ìgbà tó yẹ pé àwọn àdúrà lè tó ṣe tó ṣe kíní ló ní ìmọ̀ kì í ṣe pé ibẹ̀ yẹn ṣe medium láti máa tọrọ owó tọrọ ọmọ tọrọ kíní medium àforíjì ni so àdúrà sísà àforíjì náà máa tọrọ ń bẹ̀ so and then um, ìbéèrè um, alákọ̀ọ́kọ́ ó ní kí ni tá à ń pè ní luwat ó ní luwat ó ní àṣepọ̀ láàrin ọkùnrin àti ọkùnrin ó ní luwat eléyìí gangan ni tá a mà àṣepọ̀ láàrin ọkùnrin àtọkùnrin kò sínú tẹ̀tẹ́lẹ̀ pé àwọn obìnrin ńlá ṣepọ̀ pẹ̀lú ara wọn tẹ́lẹ̀ láti lẹ̀ wá àfi ní òde ìwòyí so tá a bá ti wá wó kọ fún un a ṣẹ̀ṣẹ̀ wá wó kọ fẹ́lẹ̀ òní ṣùgbọ́n luwat tá a mà ó ní. Ah, ìyẹn and then ó kọ̀ ń gan ó dà pé wọ́n ṣe ah, wọ́n derive láti ìjọ anabi Lut ni anabi Lut so àbíkọ́ yẹ pé kẹ́lìmà yẹn gan fún rẹ̀ òun náà ní ìtumọ̀ tó jọ máa ń tí wọ́n ń ṣe ń sẹ́ wallahu alam ṣùgbọ́n ọmọ tí a bí ní ọ̀nà zina tí a bá pèèyàn wá fún àkíkọ rẹ̀ astaghfirullah alazim wàlẹ́ mi ò ní mi ò ní dáhùn lórí ìbéèrè yìí àfi tí n bá rọra tó ṣe àyẹ̀wò mi ò fẹ́ ṣàlàyé pẹ̀lú fáàmù ti tèmi kó má yẹ pé sí ti àwọn àfáà sọ wallahu alam naam. Wa alaikum salaam. ala kulli hal àwọn afáwọn pín adua si oríṣi méjì àdúrà wà léyìí tó yẹ pé ó ní ó fara ti adhikr iná yẹn a ní ẹ̀tọ́ láti ṣe àyàfi ká ṣe ní pẹ̀lú ìtọ́súnà anabi sallallahu alayhi wa sallam ó ní àdúrà tí ò ní jẹ́ pé tí ò sẹ́ pé èèyàn ń béèrè nǹkan kan gẹ́gẹ́ bí irú àwọn àdúrà tí a ń ṣe lẹ́yìn ìrun àbí tí èyí tá ń ṣe láàárọ̀ àti ìrọ̀lẹ́ gbogbo yẹn àdúrà ni ṣùgbọ́n kì í ṣe dùá olùmọ́sálà so ọ̀kan tó wà tó yẹ pé dùá olùmọ́sálà ni ẹni pé èèyàn ń bi ọlọ́run ọba léèrè tí ó nífẹ̀ẹ́ sí so eléyẹn gbogbo tí èèyàn bá fẹ́ béèrè náà téèyàn bá ń fẹ́ òun náà ni ó tọrọ ti Abdullahi ó lè yàtọ̀ sí Uthman tí Uthman lè yàtọ̀ sí Umar so ònkálùkù yóò bi ọlọ́run ọba ní ti ń fẹ́ eléyìí du'a ul mas'ala ni kò sábúrú nú ẹ̀ kó ń kálukú bí ọlọ́run gbọ́ ṣùgbọ́n ètò bá jẹ́ du'a ul ibada ẹ pé du'a èyí tó jẹ́ má bíi vikir wọ́n ní a gbọ́dọ̀ ṣe àyàfi tí ó wá láti sunna nabi sallallahu alayhi wa sallam naam ṣùgbọ́n naam afwan. Ee mọ́ a ní respect àtàyè táwọn ṣe táwọn kò ṣàdúrà wọ́n ìyẹn uh, gbọ́rí nínú sunna anabi sallallahu alayhi wa sallam ẹgbẹ́ àwọn sahaba wọ́n ní àsìkò kan tó máa ń pé jọ torí àti gbàdúà tẹ́rí problem tí wọ́n ń bí ni pé a nífẹ̀ẹ́ sí ohun tí a need lọ́dọ̀ ọlọ́run ju ohun tí ọlọ́run need lọ́dọ̀ wa jù so ìbá yẹ pé à ń ṣe ntọ́lọ̀ ní ìdí lọ́dọ̀ wa jù gbogbo ń tà ń tọrọ lọ́dọ̀ ọlọ́run ní ẹ̀ ní òsè so kò kò dìgbà tí a bá bẹ̀rẹ̀ sí sọ fọ́lọ́run pé ọmọ pupa mọ̀fẹ́ ọmọ gbogbo ọmọ dúdú mọ̀fẹ́ ọmọ tó go mọ̀fẹ́ èyí tó kúrú mọ̀fẹ́ so irú yẹn ni tí ọ̀pọ̀lọpọ̀ táwa ń fẹ́ so ká ṣe àdáyanrí gbogbo àwọn nǹkan tí a ní ìdí lọ́dọ̀ ọlọ́run so àwọn àdúrà tó sì jẹ́ general àdúrà tó kó gbogbo rẹ̀ sínú gbogbo ẹ̀ náà ń bẹ bákan náà ìjọsìn fọlọ́n gan fúnra ẹ̀ àdúrà ní táyà báyìí gbogbo tá à ń bẹ ọlọ́run náà ni ó ṣe ìran ìrànyàn lọ gan fúnra ẹ̀ káti mo tiẹ̀ wá rànyàn lọ bí ìgbà mo ṣàdúrà fúnra mi ni torí pé ntí mo ṣe fún yàn ọlọ́run ṣe tó ju tèmi lọ fúnra ẹ̀ so tó bá ti ń bá tiẹ̀ wá ń béèrè oore látọ̀dọ̀ ọlọ́run ọba mọ̀ èmi náà lè máa tọrẹ láti ibi ọrẹ mi oore tí mò ń fẹ́ Ọlọ́run ọba sí ọ̀pọ̀lọpọ̀ àwọn ìjọsìn òun náà ni àdúà ṣùgbọ́n pé àwọn sàhábà wọn péjọ ní ọjọ́ kan specifically láti máa gbàdúà kò sí ṣùgbọ́n tó bá pé dhikr ni anabisa asanda ni àwọn àjọ kan ò ní péjọ láàyè kan àbí nu mọ́sálásí nu mọ́sálásí Ọlọ́run tí wọ́n rántí Ọlọ́run ọba àyàfi kí àwọn màláíkà kún ọ̀rọ̀ kiri ká wọn ah, then ah, ìkẹ́ ọlọ́wọ́n bá wọn máa sẹ̀ kalẹ̀ lé wọn lórí so níbí wọ́n péjọ kí ni wọ́n péjọ tí wọ́n ń ṣe wọ́n rántí ọlọ́wọ́n ọba ìrántí ọlọ́wọ́n ọba èyí tá à ń ṣe ní ìsìn fíkìrù lòun náà ọlọ́wọ́n ọba àwọn màláíkà ti pé wọ́n ti rọ́ kiri ká àtàwa náà ní ìsìn insha allah ta'ala and then ìkẹ́ ọlọ́wọ́n ọba ó ti ń sọ̀kalẹ̀ ní orí wa. So, so ìpéjọ yẹn yálà wọ́n kọ́ra wọn ní alukur'an àbí wọ́n kọ́ra wọn ní sunna nabi sallallahu alayhi wa sallam gbogbo yẹn náà ní zikrullah ìdí tá a fi mọ̀ pé eyín gangan ni anabi sallallahu alayhi wa sallam ló gbà lérò ni pé a rí nínú àwọn sàábẹ́ anabi sallallahu alayhi wa sallam tí wọ́n gbọ́ tí wọ́n ṣe àgbọ́yé tiwọn pé dhikrulá yẹn ó ní pé wọ́n máa ṣe àwọn adhkar yẹn ní jama'i a sì rí nú àwọn sahaba anabi sallallahu alayhi wa sallam tí wọ́n lé wọn kúrò nínú mọ́ṣáláṣí gan fún rẹ̀ wọ́n lé wọn kúrò nínú mọ́ṣáláṣí gan fún rẹ̀ níbi ìjókòó tí wọ́n ṣe yẹn léyìí tó fi yẹn pé kì í ṣe pé ìpéjọ láti jọ máa ṣe adhkar tá a bá fẹ́ ṣe àwọn adhkar yẹn ń kálukú á ṣe é ní títí ẹ̀ torí pé ó ní ìdí àwọn nǹkan tí a tá à ń fẹ́ láti ọ̀dọ̀ ẹni tó ń ṣe yẹn a lè rí i níbi tá a ti ń ṣe lá ní ní gbogbogbò a ní ìdí focus a ní ìdí ìbẹ̀rù ọlọ́run ọba a ní ìdí ikhlas sọlọ́run ọba gbogbo àwọn nǹkan tí a ní ìdí láti fi jẹ́ pé à ń rántí ọlọ́run ọba nírú àyè yẹn a lè rí i tó wáyé pé à ń ṣe ní jama'i ni so ìdí nu tí ò fi sí. Si, àrígbọ́nu sunna anabisa asala ipa àwọn sàábì anabisa la wọ́n máa ń péjọ wọ́n wà máa ṣe àwọn àdìkárì yẹn léètọ́ ẹ pé ó tọ́ sunna anabisa asala ní ká ṣe ṣùgbọ́n wọ́n á péjọ wọ́n jọ ń ṣe pẹ̀lú ohun kan àrígbọ́rí. èyí tó tiẹ̀ wá wáyé àwọn sàhábà wọ́n lé wọn kú wọ́n pin wọn ní ẹni pé wọ́n stop wọn láti má ṣe irú nǹkan báyìí so èyí tó yẹ pé tí wọ́n understand lọ́dọ̀ anabisa asala ni pé. Uh, àdìkìrù onáà ni ìkọ́ra ẹni ní ohun tó jọmọ́ ẹ̀sìn a sì rí i pé lásìkò àwọn anabi sàlá sàlá wọn máa ń jókòó láti máa jọ ṣe ìpéròrò àwọn masáìl tí ẹnìkan ń jẹ gbọ́ ọ̀rọ̀ anabi sàlá sàlá tó sọ báyìí àbí masala kan tó jọ máa ṣe munakasha aru àwọn débi pé wọn ti ẹ e dìde lọsọdẹ ẹlòmíì tó máa ń parẹ tí wọn lọ láti fi rí àyídájú gbogbo orú wọn kò sí ẹnìkan tó bá wọn jà nírú àwọn àyè báyẹn so eléyìí fi hàn pé nǹkan gbẹ́gbà lérò ni pé àwọn àjọ kan wọn ó péjọ síbì kan wọn ń dárúkọ ọlọ́run ọba ọlọ́run ọba ó ní kí màláìka kó ru wọn ká ohun tí wọ́n gbà lérò pẹ̀lú vikru bẹ́ẹ̀ ni wallahu alam. نعم نعم تو السلام عليكم ورحمة